kẹta àkúdọ́nà yọká adájì pápá ìbọn alẹ́ ìdọ́gbẹ́ lọ́gbẹ́lẹ́ wà ní àtàgbẹ́ ẹ̀kọ́ máa wọn pàkú máa rẹ̀ rà ọ̀rọ̀ àdúgbò máa tàbádọ́ àmá jí owó ẹ̀kí náà ẹ̀wò rí yẹ́lẹ́ ní àkọ́ máa wọn dára bàbá rẹ̀ bá ní yẹ́ ni òun ẹ́ jẹ́ ìwé lọ́yọ́ ẹ̀dọ̀ máa kẹ̀bọ́ ojú àbúrú máa bá tó dé wà. Tó bá tó dé máa pàápọ̀ mọ̀ ọ́nù ti máa yọ̀. Ọjọ́ kí mẹ́yọ̀ ló wa. Àǹtọ̀ ìmáàdí. Kò ní máa ń bí ọ̀pọ̀ kàmọ́yà bí màbíbábíkákájò. Nínú àbìláyájí. Màbíwẹ̀ òtáyà láàájí. Ọjọ́ tí ò ní lẹ́gbẹ̀ẹ́ kọ̀ọ̀pá pẹ́. Lẹ́gbẹ̀ẹ́ bá ń gbé dé. Ọjọ́ tí ó ní ìlú àgbà. Àjọ àwọn ẹlọ́lá ẹ̀ ìwé òkú. Àlọ́

ayọ́lẹ̀ ya mẹ́lò ayọ́jọ́ na kí a máa kú ẹ̀rù àtàjìdọ́rọ́ bí ìrẹ́ àjò ọyọ́kárí àìdú ẹ̀rẹ́bí ní kí wọ́n àgbàlúkẹ́ àpàrí ó pẹ̀kọ́ Máàlọ̀ yóò tí ọ̀rá ní ìlú, lábí ọ̀rá ọ̀rọ̀ àwọn ilé òjú àbógun ìjọba àwọn ọ̀nẹ́yẹ màwọ́ èrò ìgbìmọ̀ àdọ́bá tó kọjọ́ bó ma kọjọ́ tó mọ́ra fara bó ma dílọ ọjọ́ bí àlọ́gá má bàbá ìsáyà ọ̀la e na-eyi ẹnẹ́yọ̀ ya Òwúrọ̀ ẹlẹ́kùn ọjọ́ ẹmẹ̀yàn lóòrò, máa jẹ ní kàkà wájú. Ẹ̀yìn ọlọ́yà ìkójọ ọ̀rẹ́ àwọn ẹ̀sìn ìjàpá nínú gbogbo ọlọ́pọ̀ ọ̀rọ̀ wa. Ẹ̀nà ọjọ́kọ́, ẹ̀yọ́kọ́ ọ̀rẹ́ Ní ìjọ ẹ̀dà ọdún ọkàdà ọ̀fẹ́ àrítàlẹ̀ jẹun bí àpà tó ní jẹ́ àjọ ọlẹ́sìn wọn. Ọjọ́ tí àrí Tọ́, mara ọmọ ara mara mílì ìzẹ́ ni oríkẹ́ àmẹ́ àmọ́jà wápá kókò yẹ́ ni àmá jẹ́ ìwé lọ́jọ́ ara ọ̀sọ̀rọ̀ ọjọ́ ìpìlẹ̀ gbogbo èṣí ayọ́ ìṣàdọ̀ àwọn ọjọ́ ara kẹrìnmá ní ọdọ́ ọjọ́ ọlọ́ra wa apá kẹrìnmá ní ilẹ̀ gbẹ̀rẹ̀ gbẹ̀rẹ̀ ọjọ́ alẹ́yọ ọdọ́ ọjọ́ kí ọ̀rá ya kẹrìnmọ́ oyí àìsáyẹ̀ Gbogbo àwọn ilé òdúdú

báyọ̀ láàájú tọ́gbà aláyìí ní lọ́jọ́ aláyìí àríkájú gbà aláyìí ní àríyí ní kúrò dájá àríyí ohun ayé ya lọ́dà àdúrù pẹ̀lú ìdí òmọ̀ ẹmí ọgbọ́gbá lọ́dún ìbílé kí ó yà ọmọ

ọmọ albarka jáde lè tó lè ọjọ́ ara wúlé wọ́n tó rẹ̀ àwọn tó gbogbo bí àdúgbò máa lè bọ́ àwọn tó kàtún máa lè bọ́ kúrú jà lè rẹ̀ Àṣàkà mẹ́ àbí ọyé gẹ̀ lórí lẹ́pàá kúrú, ọyọ́ kí ọmọ àbẹ́kára wọn. Amẹ́kíká kíká, kàrùmátọ́nì, inú mẹ́ àbẹ́ká mẹ́tẹ́ni, ọyọ́ kí kí ọmọ ẹ̀pàá kúrú. Ìmá mi wà ní ayọ́ ẹ. Ọyọ́ káàrà àwọn bọ́ká ń dúkọ́lọ́. Láyé àbúkọ́ yọ́ kí a ṣe ń. Yọ́ kí láàrùn ìbílẹ̀ kí ó lánú ọyọ́kúlẹ̀ kí àdó lánú olúmọ̀ akọ́kọ́kọ́ máa dé orílẹ̀ yẹ́kọ́ la ìgbà ìgbẹ́ta tí wọ́n pàkó àmọ́ ní máa máa wọ́ yìí máa kù ọjọ́ ẹ̀rà bí ọ̀rà jẹ mọ́mà ìjẹ́ máa kú kọ̀rọ̀ máa ọjọ́ Òun àwọn tẹ̀dá nínú máa ń gbọ́dá lọ apáìkọ́ lẹ́nà rẹ̀ ń gbà yàgbà ní kí àgbà jẹ́ bàbá ìmáàmù yóò sọ́rọ̀ bára yọ́kí kúṣe mú yọ́kí dájí náà fi lọ́rọ̀. Ìmísù àtàbálẹ̀. Ìwà lẹ́lẹ̀ gbẹ́gbùrú. Ẹlẹ̀ tí ó kó ya kẹwa, ẹ̀má eh, ya kí ẹni ìrìnlẹ̀ ẹ̀kọ́ta nẹ̀. Ẹ̀lọ́gbìnlẹ́wà. Ìkọjá ni ó mú pé gẹ́gẹ́ bí i ààrẹ. Ìjìmú ní àìbá. Ìjìmú ní àìbá. Ìjìmú ní òkòjá ní ìjẹwà. Ìjìmú ní òkòjá ní ìjẹwà. Ọjọ́ gílé gbogbo àbàmù ọjọ́ náà. Ìjọ́jú dára rẹ̀ jù. Ìjọ́jú bẹ̀rẹ̀ ní ọjọ́ ìdára dábà pàá ẹ̀lọ́ra. Òun tàmátàrùn-ún àjàpàmà fún ọjọ́. Tàmínú màdúgbọ́ ọjọ́. Ọ̀rẹ́ yìí kàrà

gbogbo ọgbọ́ yóò dẹ́ta bá lè gbẹ̀lú bíkù máa tó pápò ma yóò túnmọ́ gara a máa yóò yídé kò ní máa jẹ̀dé kò gbogbo káàmà ló bá lò bí o máa bọ̀n ẹ̀yìn ẹ̀yọ́ ìṣẹ̀lẹ̀ ìdí máa kúmà nínú yídí ọgbẹ́lẹ̀ ẹjọ́ káàmà sí ìdí ọgbọ́ sí gbogbo nílẹ̀ wẹ̀tí wẹ̀tí ọyọ́ bí ní òbí kìbọ̀ lẹ́nu ẹ àdọ́ alẹ́ tí wọ́n ń sáyò ẹ̀. Ìjẹ́ ẹ̀dùn wa wà. Ẹgbẹ́ ìdúnlá àgbúwálẹ̀ ìdúrí ìgbà àkáríwálẹ̀ gíga àti àti. Ẹgbẹ́ ìdúnlá àgbúwálẹ̀ ìdúrí ìgbà àti. Ẹgbẹ́ ìjà kí àkọ ìwòrán ní kọ ìwòrán. Ayákọ̀ọ́lá.

kíbi ẹni bá mm-hmm. ń kọ̀rọ̀ mm-hmm. yọ bàbọ̀ yíká bọ̀ ọyọ́n ti yí ti bọ́ àkọyẹ ọ̀rọ̀ ìsinmi má kọ̀rọ̀ yọ kà ẹni ìkàrí ìkàmẹ́ ìmáàdùn ọ̀rọ̀ náà àbúrò máa ti jẹ́ ọ̀dọ́ ọmọdé yóò máa ti jẹ́ ìwúrú àwọn olókùnmá má kò tọ́lú máa rọ̀ ẹni máa jẹ́ wọ́n máa jẹ́rù ó kọ́lá bẹ̀rù ẹ̀ àfẹ̀gbọ́ ewùkọ́ ọ̀nkọ̀múra ẹ̀rọ ìlú ó jẹ́ ìrọ̀lẹ́ ọmọ yóò jẹ́ olùgbòmọ́ olùkọ́rọ̀ ìyàwó jẹ́mẹ̀ ìyà àríkù jẹ́ jẹ́ mọ́ fúra tẹ̀yẹ ẹgbẹ́ ọ̀gá mílíọ̀nù ọmọ ọjẹ́ pẹ̀lú ọmọ ọmọ ọjẹ́ àbójújẹ́ mọ́ yẹ́ òjẹ́ mẹ́rin yẹ́nì aláàmọ̀ ọjọ́ ọgá mílíọ̀nù ọmọ ọjẹ́ lẹ́gẹ́ àmúrúgbà àgẹ́ nínú ìrùwà ní ọdún Ẹwọ̀n ọ̀rọ̀ ìgbẹ̀ta ẹgbẹ̀ orí ìjìyà ọgbà ọ̀rọ̀. Ní àtúgbò ìjìyà ọgbà ẹ̀wọ̀n. Ní àtà ọgbà àrùgbà náà ní. Ẹwọ̀n máa ń bá àkàrù gbẹ́rẹ́ka, wọ́gbẹ̀ mẹ́mọ̀ àkàrù gbẹ́rẹ́ka ayò. Ẹwọ̀n ní ẹ̀mọ̀ rẹ̀. Ẹgbẹ̀rún àkàrù gbẹ́rẹ́ka àtẹ́ ìnàbìbìlì àdígbé ewu juma lɛ nko ata nu juma iwo nu juma kalima yɔ ɔmɛ bibi ka bi dɛ o wa dama o fi koko yi ayi a ti mo fi koko yi o yɛ amuna yɛ o yɛ ma lori ma ama yɛ nu juma amɔtɔ yɛ ma ba yi o ma do yɛ fi yi o bila yi gbogbo yɛ lɛ yɛ ma yɛ yɛ mo juma yɛ ya ọjọ́ kàbùkọ̀ lọ́nà fi débò máa débò ọjọ́ fún mú lórí ìdí máa ẹgbẹ́ fún mú lórí fún ọparó ẹgbẹ́ fún lórí fún ọparó ní àtọ́rọ̀ máa lè bá àdí ní àárín Muhammad mọ́jálájí ìbùlà ìdágò òkè òkú ìbùlà ṣe wà ìyá ń tẹ́gbọ̀ ẹ̀dúgbọ̀ ọgà ẹni tó gẹ́gùn tó gbùlà tó gẹ́gùn àti ìlú tó gẹ́gùn tó gbùlà ẹni tó gẹ́gùn tó gbùlà òye dàmá

ya gbogbo mìíràn ló gbé wa alùpùpù kọrọ àwọn akẹ́kọ̀ọ́ ìjà àtàyè ẹ̀rù ìjà àtàyè ẹ̀bí ọ̀kadà dé ọ̀gẹ̀ mẹ́ alùpùpù akàlẹ̀ ọ̀rẹ́lẹ̀ ìgbẹ́ àjẹmọ́ ìjọba bọ̀ ọ̀dán ebi ti pé hadith ukọ̀la ní ọ̀nà ẹ̀mọ́ gbọ́kọ́lu àti kàmá tó ṣe yìí màá bí àwọn ọmọ ọmọ máa dùn alẹ́ ilẹ̀ tó ìṣòfin ní ilé àmọ́tò àkọ́kọ́ rẹ̀ iná méjì àkọ́kọ́ yìí ìlú máa bẹ̀rẹ̀ kàtẹ́ yáyé ọgbẹ́ wọn lọ́dọ̀ mọ́là buhari ìlú gàrí ìmú ìgbà ọmọ ìyá ìfọ́lẹ́ka yóò mà ọjọ́ tó ilẹ̀ jẹun jẹ aláìwọ̀n ní ọjọ́ tó ilẹ̀ wà òòlù kẹwàá lẹ́yìn àgbẹ̀rẹ̀ ọlọ́tò ilẹ̀ jẹun ọlọ́yìn tó nìyẹn olùgbé òní tí ó ilẹ̀ ìlẹ́gbẹ̀kọ́ mà ìjìbó ìlẹ̀ náà ń belé lọ yóò tọ̀rọ̀ àgbẹ̀lọ́gbẹ̀ olùgbé olùgbé mà olùgbé ọ̀nìkọ́ mà yálẹ̀nẹ̀ ọ̀yẹ́wó ìlẹ̀kọ́ yóò tó rẹ̀ ọ̀yẹ́wó ìkọ́kọ́ ní ilẹ̀ ẹ̀rùn kí àwọn ọ̀la ọ̀gbẹ̀ máa ń belé lọ yóò tó rẹ̀ ìyá nàdà bí ìgbé ogun ọ̀yẹ́wó ìwọ̀ra ọ̀rẹ́ àwọn ìyàwó bá ayé òun nínú orí ọtí ènìyàn jẹ olóńtàkẹ́kọ̀ọ́ rẹ̀ nù hmm. ìdínà yóò gẹ̀lẹ́ pẹ́ṣà ẹ̀nà yóò gẹ̀lẹ́ gàmúlẹ̀ màkú ẹ̀nà lẹ́lẹ́ gẹ̀mọ́ màkú lẹ́lẹ́ ewu gbogbo àdínù àtọ́kẹ́ àdínù pọ̀ tẹ̀sí lára yíṣù wa yéèrù gbogbo ìkànnì ọ̀rẹ́ mọ́tò aláyíká ẹ̀ ẹgbó ìmúrò ìwé ìgbà ìgbèwú ẹ̀nà kí ẹ̀nà kojú ẹ̀nà àkàmì àmọ́nìtò ẹ̀kọ́rẹ́ ìṣúra ti yútù ìrọ̀ lọ́rì jẹ́ yìí òmàlẹ́ mẹ́mìjì ìlú mà ẹ̀kọ́ tiẹ̀ foundation lẹ́mẹ̀ àjẹyàn lùgbò ìlú mà táyì yẹ́ fún ẹgbẹ́ ìgbò mà ìrọ̀ lọ́rì jẹ́ yìí

tábọ́lọ́ tójú wẹ̀wẹ̀ ní ẹ̀kan lọ ẹmọ́ máa nà ju ẹ̀dọ́ ló alhamdulillah èèlọ yóò ní kéyìn kí èèlọ kùránì kí èèlọ yóò dún wọ́n ti rẹ̀ nìyẹn tí ó gẹ́lẹ́ nà láwọ̀ yà á tún kọ́ yẹ́nu wọ́n lè kẹ́ni yẹ sẹ́nà ilé kùránì wọ́n lè kẹ́ni yẹ sẹ́nà kùránì ní dìkì yẹ́nu fàhálì ní ọ̀dẹ́kẹ̀ ọjọ́ ìkùránì yóò lọ lẹ́tàrà ilé ìbámu ebi tó ní ìṣẹ̀ náà á yẹ́nu fàhálì ní òjẹ́kì ìrìnlẹ̀ ìjọmọ́kì mọ́rọ̀ kí a kọ́ṣẹ́ kùránì mú ìrìnlẹ̀ ìjọmọ́kì mọ́rọ̀ kí a kọ́ṣẹ́ kùránì kí a máa di olúwo rẹ̀ ńlò olúwo rẹ̀ kí a yá kó àná kí a kọ́ṣẹ́ kùránì gbọ́gbẹ́ mọ̀jẹ̀rẹ́ di kùránì aláàbẹ̀jẹ̀rẹ́ di mẹ́ mẹ́yà kọ́ṣẹ́ kùránì umaru tó yí umaru mọ́rọ̀ kí dé wù kí a kà á yí kùránì mọ́ra ìnáwó kúkú lè lọ́gbà lórí ìjà òyìn ti kùránì lò kùránì ẹ̀rígbó èrè kùránù lórí inú kíá kí ẹkọ yóò èrè kùránù kí ẹ bàbí èrè àdébù muhammad sallallahu alaihi wa torí ẹ̀rù bàtà ìjà nílẹ̀ ẹ̀hùn kí a rí àdébù ẹ̀gà yẹ́ni kúrùkùrù alkùrán fọ́kẹ̀ ṣẹ́gi kùránù nígbà rí ẹ̀rọ náà ẹ̀bọ̀rẹ́ òmúnyàwá ìjẹ́bọ̀ jẹ́ mọ̀ ayátọ̀rọ̀ gbogbo ara kùránì gbogbo hadith báwọ̀gẹ́ ya aláhárí kàní ní mgbe mẹ́rẹ̀lẹ̀ kàní ma ta di hanyẹ tí yẹn yọ lọ́wọ́ tó ọmọ ọdún náà jẹ́ mẹ́kwánì gíní jẹ́ mẹ́kwánì ma gíní

máa ṣe ègbè òwúrà ní máa kẹ́lẹ̀ bára ágẹ̀ẹ́sẹ̀ ègbè ọmọdé àdálò àpàyọ amọ́tọ́ ègbùra number one máa máa tẹ́lẹ̀ ní ìṣàkà olóbìṣọ́rọ̀ ara ìṣàkà gbogbo ìdàjí ní ìṣàkà olùgbọ̀bá aláìsìkú ìbírí olóbìṣọ́rọ̀ ara ègbèlẹ́ màmúwú màmáfà fún ọ̀tá ẹnẹ́gà jẹ̀rí kẹrẹ̀bọ́ ẹran ọlọ́gẹ̀ẹ́lẹ́ ọjọ́ ìná gbókùn àpọ̀ ìbàlẹ̀ àwẹ́ ìrìnà àwẹ́gbà kó lè yẹ máa yìí mẹ́rin tẹ̀rí dá ìkẹlẹ̀ jọ wájú ẹ̀rẹ́ ẹgbẹ̀rẹ̀ ẹgbẹ̀rẹ̀

kẹ́nẹ̀kẹ́ta ọmọdé èyí hmm. ẹnẹ̀kẹ́ta àmọ́mdẹ̀lẹ̀kẹ́ta nàìjíríà ẹnẹ̀kẹ́jì ilẹ̀ ipa kó ma lójú wọn ní kúránì bóòtù kúránì lálé tí é máa àwọn ẹnẹ̀kẹ́ta torípa ni mòrídẹ̀ kúránì kúránì lẹ́bà ẹ̀tẹ́rọ tí ẹ̀bà ẹ̀wòké yẹ́ kúrò jẹ́ kúrò ní jẹ́ ya ẹ̀bà akọ́wánẹ̀ alò ékì wọ́rẹ̀ ìtìkẹ̀ gbalẹ̀ wọ́n lọ́la ló kẹ́ náà gba òyìnbó ẹgbẹ́ ju ẹ̀ náà ké ọmọ ìkọ́jọ́ tẹ̀wù rẹ̀ wọ́mọ́ra lábẹ́ àpapàá déèkè ọgọ́lẹ̀nà déhùn àti àyá ti ẹkẹlẹ̀ ẹ̀kìn ọgọ́lẹ̀nà déhùn dákúkú bí wà àdúgbò ràjẹ́rẹ̀ ọjọ́ kí mọ́lẹ̀ kágbùrú rẹ̀

Abékò mú jẹ òkè máa bọ̀ ìlérẹ̀ ní àdọ́ àmà yóò lúrú. Bàbá ìmáàmù ọyọ́ kí sọ́dá bára. Ọyọ́ kí kú ṣòmínú. Dàtíkìdàtí. Dàtíkìdàtí. Ọyọ́ kí wọ́n ṣe mú. Àmọ́ Àmọ́ máa ti tọ́nà yìí ìmáàmù bí wọ́n yé ní ní bàbá olùdókòwò ọjọ́ kí o máa dé àbúláhádìí Sáyà Buhari. Mọ́tọ̀ ìṣe. Mọ́tọ̀ ìṣe. Jọ Gbémi. Jọ Duhau. Ẹkún Aṣẹ́mùdàmá. Ẹkún Aṣẹ́mùdàmá. Ibi ìjà tó ń ṣe ń fa mẹ́. Ibi ìjà ń ṣe ń fa mẹ́. Máa kù mẹ́dọ̀ yẹn. Máa kù mẹ́dọ̀ yẹn. Máa kù gbọ́nà yóò tẹ́. Máa kù gbọ́nà yóò tẹ́. Ìbílẹ̀ ń fi yẹn. Ìbílẹ̀ ń fi yẹn. Abẹ́ kùnà àjẹ́ ìwé ní. Abẹ́ mẹ̀jẹ́ ìwé ní. Àkùn yín. Mẹ̀gbọ́n yín. Màrámẹ́fà lẹ́rìí. Ọjọ́ tí ọmọ ẹ̀rọ amẹ́fà yà rẹ̀. Ọjọ́ tí ọkọ wa. Ẹyọ kí n kọ́ láwọn ṣe. Ìyàrá àpòyí wọn. Ìyàrá àpòyí wọn. Iṣẹ́ àlá kásí ní máa ṣe rádò akọ́ bàbá àpáà ìdábà àdìríkẹ́ ẹrù àdó ajé máa rẹ̀ mí díkà káàkà àgèmí ẹdí ní ẹgbàlẹ́ ẹgbà ń kò jàrí àìyọ ẹni máa gùnkú ìpàdẹ̀kẹ́ jẹ́ mọ́tọ̀ ẹ̀ṣẹ́ ẹ̀wà bàbá yóò fi ara òbí ò lè fẹ́ yá ọ̀tún. Amiko, amiko. Zaya ọ̀la adigun kọ́la omi abioji bí àdúrà sí mọ́la ọjọ́ ilé ìjì ọjọ́ kọ̀lé ẹ̀ṣẹ̀ mi lé kọjọ́ ti arú sáyàwó ayé jẹ́ òkè níyẹ́jọ́ ẹ̀ kẹ̀yà gúwáyì kẹ́dàbíà kẹ́yà ní sẹ́mìnà kẹ́dàbíà bá ẹ̀ṣẹ́ máa kí ni ọjọ́ wele ìtawà ẹjẹ́ màkímẹ̀ ìbàrọ́dà ìpàdébọ́ súnà

àmà àjọgbá mi papò ọjọ́ kí sáka àmàbà rẹ̀ hmm. ugbò kò ní ayá tó wá di ìmá ní àrùn káàkùn ọjá ní jàǹfà máa ń rìn bá tọ̀ máa yọ̀ rán àdìmù bọ̀tẹ́nẹ́gẹ̀ afọ́ ànẹ̀ mẹ́ àṣẹwà wájì ilẹ̀ àdójú ìjẹ́ òní náà káti ka tí ní kàkiri àmá tí ìkẹ́ ẹ̀rú pé wọ́n bí ọ̀nà òdú rẹ̀ ní àfáàmà dẹ̀lílì kì mẹ́mà mẹ́lẹ́rú tó omi lóòrò mohamed dábẹ́rẹ́ mẹ́lú ìmú àpò ìmẹ́yìn òdòdó tó wáyé ọkàtúlẹ̀ òlòkàtí àdúrádùwé ò apalẹ̀ gbogbo atú káti alè sí kánò ti

àdìrí fún ọmọ ẹ̀rù ti bèbè ìwé ìlú olùmájèrè ìjẹ́jẹ́ dání ẹ̀kọ́ra ní súnà ẹ̀tọ́ súnà rẹ̀ ẹ̀rìnkì ọkọ̀ lẹ́lẹ́gẹ̀ ọjọ́ kíkì wá àdìgbò káàkàrà ẹ̀rùn kí àdó àbúgbà ẹ̀kẹ́ ajá lọ́wọ́ àwọn ẹ̀rẹ̀ Ní ewu yóò bí ìyá àjàdọ̀ alóòyẹ́ gẹ́gbẹ̀rẹ̀ أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم صلى الله على النبي الكريم وعلى آله وصحبه أجمعين وبعد السلام عليكم ورحمة الله وبركاته abe gbaniga legudu aduadu kan baba ce amunu ce gomiyo ce amutu akoda ce so o tso si uh, ewola dabaliki ɔna enyim gbemi ka lo ɔsaza mumi yɛni ehe ewola esi bi wa albarka amune kuma dehe ewola ma ŋo saba albarka ɛnɛ bi nisa ka dehe o abe ki me mame ne bi bile yuba alhamdulilah atanyu si yemi personally fi ewola ishi olatafsir ishi onfomi pe hulade laban kuka ime gbaka ni gudu ẹni yúrùlú kò mi mọ́ eré ògùnlá kọkọ̀ jẹ́ ajẹ́wọ̀n náà mímú nìkà kí na bá gbogbo bàbá yìí ṣe yìí ṣe ọ̀nà yíwa stars cousin ekide mẹ́dúgbòrò yìí àgbàkàdé primary kò yà ṣe tíṣà school yóò hùgbù school ìmàlẹ́ yà á ní vespan vespan lẹ́ wọn yà á ní ìyàkódù lè àwọn àṣìgì lọ yẹ̀ bọ̀ ìyàwó skulu arabi kọ̀mọ́lẹ̀ ìdí àmì tíṣà yọ dọ́dá ìṣòro ìṣòro star salman yóò gbogbo lẹ́lẹ̀ màá kọ́ dọ́dá màá wá ìkọ́rìjì à turuka yìí dẹ̀ bá kọ́ kàtó wọn yọ̀ làkàmọ́ náà ti nínú ẹ̀kí skulu arabi kìí ilu kọlọ́nù tí a mú náà kàtàkà bó abẹ́bà ká ọmọ mara bàrá ní kìtẹ́ ìbàlẹ̀ akengo katueti el madu kolo e budunu engini ukite ma madu chiko bisiu egbele onwe ya ya encourage ya togbu gwatu egba kishawiri around 1993 awa kashi amoto school katane aachi tamthilia ogo ma ki drama yi awa che bale iya ki drama ka che bale abo ki ma ki gungu onja shugu ẹnukú òǹrú wá ṣogbo ẹgbà aláwọ̀ yọ́ kìí ṣe ayẹrin kọ̀rọ̀kọ̀rọ̀ kìí ṣe ẹbí òhùgbò kúlé máa tẹ̀ ní ojú yọ̀nyọ̀nyọ̀ ìyẹ̀yẹ̀ máa tẹ̀ ní ojú táwọn akáwà àfitọ̀ amí tẹ̀mísílì àkáde drama káde káàkiri competition káàkiri ní ti awin ọláyọ̀ ọlárẹ̀ bù ká mọ́tò bẹ́yẹ̀ máa jẹ mí ká ọyọ́lẹ̀ bá ìṣẹ̀ngayé ń egbela mo ne yin adu ma ate ne ne tikite ni koro ko men ni saji ka ma dawa alaji mu de yodoro me ko alhairi ide ku kili egbalele ma te ni saji ka wa ku achele saji aminu ma do eliko saji lele ide pa egbalele ndu alu le o kiti drama le egbale to o ya arab ka yemi kale wọ́n dé ẹ̀hùn kí wọ́n yẹ́ ẹ̀hùn sáàdùkọ́sì ń wọ́n ṣe ní wàhákàá akarabulɛ sini vɔ amɔla tɔ ɛn kisa tan si ìwòlò àgbàlẹ rẹ gbogbo taki àti saudi àtaki àdàbí ayinado yí apẹ eh, ẹ anagbẹrẹ wa gbogbo takọ yọwọ dùá lómi pé ọ̀nà yín à malam idris adi secondary school teacher commerce rẹ business studies and commerce ẹgbẹlẹ òun náà ká commerce and business studies omi àwọn náà kóhun jẹ bọra fáwọn takàdá kìlọ ogala nga kitija wala jume yi eh, iketo iketo nya iketo nga iketo manu fedadi ni ko ichungi chimale nu amo amitija ade ama ka chibukela dini ba ma fedwa yin mamo ya mama di sika duno mali to uh, office yi class abi office gine gine gine mo ba me ama di sika duno mata ko gba gbe egbe le ma me ni o ma chibukela dini le ko yo ki oji ma ma meja kini amiru be ko bi ale mu ihumata ebe komi shini mumai kungula imiya lani lele to gubu wengi ni akarabi tafsir alquran kerim, tafsir alquran alkarim or yiye jema shoreke gweba ushini sikuwile iye gula imi tafsir eke gweta kungare abajo ile alikum akashani gula imi tafsir eke gweta kungare abajo ile mama mama pé kùnà awé wùlà ní kéèkì karatu màmá yìí kẹun dẹun rà kómi fábẹ wùlà dé màmá yìí mátàbà kò ní ẹdọjọ ọjọ kété màmá dáná bẹ kómi pàmà ìdọlẹ ọmọ màmá ẹlẹgọ tọtọdà alẹ náà tsàdùá kọjọ kí mi alibarikaru tẹ hìrù wùlà tọ ìdí àdùá kíta jẹ màmá gíní adìọjọ torí kí àmọtọ kò má tsi karatu ọbẹ kòmìdá abájẹ níyà jìnnì àtọ́ alẹ́ bẹ̀lẹ̀ mọ̀ ene ki achane karate tito ngumi si ngumi achane karate tito ama mi na won bi kamo to ma mo ale ma ko du kuma wa ti ma ama agbe tafsiri gula dire ama agba ma ti ma ni ka ti me un bi ti e awa na won ji da dun tule toru ki ya won aba kun olu to ogbo mu ka gbido ọjọ́ ń ṣe ẹ̀rẹ̀dẹ̀ ya àti tọ́dálẹ̀ ẹ̀wọ̀n dúníà yìí ẹnẹ̀kẹ́ ṣe ń ìwé ojú ẹ̀dọ̀ ẹ̀ṣẹ̀ bọ́ ṣọkọ́ máa rọ̀ṣẹ́ mọ̀ dúníà náà ṣọgbọ́ dú ọkọ̀ ẹ̀wọ̀n dúkìdó dúníà wọn pa ṣe ní tọ́dálẹ̀ alùkàwá ma máa yà àdéjú ọjọ́ kí ìmáàmù wà ní pàtàkì kọláhí ọlá tẹ̀bọ́jọ ẹ̀gbálẹ́ ayà ọgọ́lẹ̀ makúbi kọ́ọ̀dọ̀ yọ pàmọ́ ọgọ́kọ̀ bàbá ọ̀sáàlì alíire tí gbogbo yóò fi bọ̀bọ̀ màmá wọn bẹ́bọ̀ máa lèkúmẹ̀ màmá wọn dé wa ẹ̀mí ìrìn nílẹ̀ ẹ̀lẹ́kọ́ ọgọ́lẹ̀ apá máa yọ yìí ìlànà tó ń kí ní abóhùn yóò gẹ̀rẹ́ máa ṣe mùjí máa kúrò á tó àbẹ́ kì kú àkíní ojú àbí kò máa déjú àwọn bí ọjọ́ jẹ́ kàmọ́ lùgbò ma máa ń yíjú àdínì ọjọ́ àmádínì ló ma abébìlì ìṣàkà ní àti bẹ́ẹ̀bù àjúmá torígínìkì kó máa lábọ̀ kàràtí kọ́ṣẹ́ tẹ́ tọ̀yànà bẹ́ẹ̀bù kẹ̀dù máa dẹ́pọ̀rọ̀ kàràtú ya

bí tafsir gida ya kace am shi wasila karabo jo tabaraka wa ta'ala ojo ye ojo bi kolo ma ngoshi mo aka dihun kolo le gi ma che o kolo bo he ma jani ojo ki are da kolo le tikim lu kolo bo he ma jani mo abi ku ma diskulu le ma do ma che ojo gi mo ji nko ma so ama ku mengi jo karatu ku mengi ji qur'ani ibe on ka bu yo ka wa tini ujo chene du jangi ji qur'ani ojo a chi le qur'ani ma ya ka ni chi we le qur'ani ya kama ma qur'ani òfẹ̀rẹ̀kùnmẹ̀ náà ní kùránì ọjọ́ tó kàwà níbi sílẹ̀ nẹ́kàgbẹ̀ nẹ́kàgbẹ̀ náà bí ìwòlà ẹ̀mẹ́gẹ̀rẹ̀ bí yòwúyòwúyòwúyòwú máa jẹ́ àná tákàwà àmàlẹ̀gá jíjáde di ara ọgẹ́lẹ̀ máa jọ ọ̀nà àti ní a ní màára kúmàlùkùmàdàbíádùn ọgẹ́lẹ̀ ìràwọn tó kóbi àkàwọn kúmọ̀ ibi ọjọ́ tó kọjọ́ wọn ọjọ́ kùmàmádé mi nìyàn jù wọ́nyí má be ẹ̀yẹ màá bẹ́kùmà á lè kó ọgẹ́lẹ̀ godu male ko chaka kenene mewa shule me mele no le qur'an mu godu ali iye ki qur'an le ki mu o pa ile mi ko yo ile qur'an le yo ki shinwa baba mi ki shide shide lili o karatu ye ko mi shi una de una ko se temi to nai ma o mi mi ke sha do ngale o yo ki shoka wa o yo ki le jumu mi o yo ki me boru te kabari ama kuma chibu yo kuma rata tera ga ni ngadini ẹ̀wọ̀n máa dúkù máa ṣe má dọ̀lọ́ ọkọ́ tó bá nù má ti nà pé ma ìwú ṣe ń gbogbo akẹrẹ bóòlù máa ẹ̀wòlà mí gbogbo yégirẹ àmà máa ẹni dúlógì má ṣàbàpá má ma wọ́lá yín àmà lè máa ń wọ́rọ̀ àbílẹ̀ àmà ṣì gbogbo máa ma nìyà dì ní ń yín àbí bí àmà àmà a machi waji du akwụgbo m na-eme anyị na ku waji ka ejechi wee gbọ ya wee ya wee gbane wee gbe wee gbe enwude enwude ụdị ị ga-aje kọkatụ gị nwe abịa egbene alkamachire alilekwu fedolekwu ma nne ha dini ta ma dada ina ibili ma chi ọjọọ ekwute ọjọọ oje gị mele ma ado ale kpakusaka ɛŋu eh, duku mɛ bi niki ŋɔ tɔku na ŋɔ kaw keke kpakusaka ge aya atama alukur'ani gba ojo ki ibi akɔkɔ ojo ki mu ada kɛrɛbɔ do mu nɛ ojo ki ɛtulu kafɛ dɔ la tal kafɛ dɔ la ayeli amɔtɔ agbado ebe kuma do da kedzi ibi ma kedzi ibi ya mi ne wu nisi tuma ti ye bi ya di ni ye kimi ye bi ya mi ni o lɛgba ma ye kimi ye bi ya mi ni o lɛgba kuma tɛ ya di ni ko fɛ ya di ni ye kimi ti ye yɛ dɔ rahim. الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين إذن الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين اللهم ارحمنا بالقرآن واجعله لنا إماما ونورا وهدى ورحمة اللهم ذكرنا منه ما نسينا وعلمنا منه ما جهلنا وارزقنا تلاوته آناء الليل وأطراف النهار واجعله لنا حجة يا رب العالمين اللهم أصلح لنا ديننا الذي هو عصمة أمرنا وأصلح لنا دنيانا التي فيها معاشنا وأصلح لنا آخرتنا التي فيها معادنا واجعل الحياة زيادة لنا في كل خير واجعل الموت راحة لنا من كل شر اللهم اجعل خير أعمالنا أواخرة وخير أعمالنا خواتمة وخير أيامنا يوم نلقاه Ka tawafa fihi اللهم إنا نسألك عيشة هنية وميتة سوية ومردا غير مخز ولا فاضح اللهم إنا نسألك خير المسألة وخير الدعاء وخير النجاح وخير العلم وخير العمل وخير الثواب وخير الحياة وخير الممات وثبتنا وتقل موازيننا وحقق إيماننا وارفع درجاتنا وتقبل صلواتنا واغفر خطيئاتنا ونسألك الأولى من الجنة اللهم إنا نسألك موجبات رحمتك وعزائم مغفرتك والسلامة من كل إثم والغنيمة من كل بر والفوز بالجنة والنجاة من النار اللهم أحسن عاقبتنا في الأمور كلها وأجرنا من خزي الدنيا وعذاب الآخرة توفنا مسلمين وألحقنا بالصالحين اللهم أحسن عاقبتنا في الأمور كلها وأجرنا من خزي الدنيا الدنيا وعذاب الآخرة اللهم إنك أكون تحب العفو فاعف عنا اللهم إنك أكون تحب العفو فاعف عنا اللهم أقسم لنا من خشيتك ما تحول به بيننا وبين معصيتك ومن طاعتك ما تبلغنا به جنتك ومن اليقين ما تهون به علينا مصائب الدنيا ومتعنا بأسمائنا وأبصارنا وقوتنا ما أحييتنا واجعله اللهم الوارث منا واجعل ثأرنا على من ظلمنا وانصرنا على من عادانا ولا تجعل مصيبتنا في ديننا ولا تجعل الدنيا أكبر حمنا ولا مبلغ علمنا ولا إلى النار مصيرنا ولا تسلط علينا بذنوبنا من لا يخافك ولا يرحمنا اللهم لا تدع لنا ذنبا إلا غفرته ولا هما إلا فرجته ولا دينا إلا قضيته ولا عسرا إلا يسرته ولا حاجة من حوائج الدنيا والآخرة إلا قضيتها يا أرحم الراحمين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وصلى الله على نبينا محمد وعلى آله وأصحاب الأخيار وسلم تسليما كثيرا سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين صلوا على النبي الكريم صلاة الله عليه محمد بشيك اللهم بارك على محمد وعلى آله

Thank you.